الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو الله وضع الله سبحانه وتعالى ترى صلاة صلاته ونبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sòhábà sí ọlọ́run àwọn ará ilé sí ọlọ́run ọba kí wọ́n bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú ìjókòó tafsiri wa láti inú suratu Shu'ara aya sixty two aya sixty nine. أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنه عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala ó sọ fún wa nẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa aláṣẹ kó máa fi mọ̀ wá kó máa ṣàlàyé fún wa nínú àwọn àlámàrí tọ́lá ti máa nẹ́gbẹ̀wá ibrahim tó sì pa aláṣẹ lé lórí nàbíyùnà ibrahim gbogbo wa la mọ̀ oníwà máa pè ní ìmáàmù ìṣẹ̀lẹ̀fà bàbá àbí aṣíwájú gbogbo àwọn onígbàgbọ́ òdodo àwọn tí ó yẹgẹrẹ tí wọ́n dúró ti la ilaha illallah aṣíwájú wọn òun náà ni anábìwá ibrahim aleyhi salatu wa salam ọlọ́run bá fún un lọ́gbọ́n àti òye kódà síwájú kọ́lọ́n tó gbé e dìde kó tó fi ìrànkẹ́ ìlànà tí wa Ibrahim alayhi salatu wa salam ọlọ́run kó pé nílé àkáyì kó mú lóye onígbàtọ́lọ́run fi fiṣẹ́ ran nìyí kò sí nira kò sí rora àìjíṣẹ́ ọlọ́run ọba pé àbí àìjẹ́ bọ́lọ́wọ́n bá ṣe fi ran eléyìí ò ṣẹlẹ̀ ọlọ́ni wá lu àlíhìn lábẹ́ ìbọ̀rọ̀hìn ìwọ muhammad sallallahu alayhi wa sallam nínú tá a fi mẹ́ nínú àwọn àlámàrí tó ṣẹlẹ̀ sí ìbọ̀rọ̀hìn òun náà máa kà á máa ṣàlàyé rẹ̀ fún gbogbo ọmọ ènìyàn pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ gbọ́ nínú àwọn onígbàgbọ́ òdodo. إذ قال لأبيه وقومه ما تعبدون نبقى دوا إبراهيم عليه الصلاة والسلام ó gbọ́dọ̀ mọ àwọn òbí rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn aráàlú rẹ̀ ó mọ̀ wọ́n mọ ntí à ń pè ní ìbádàtú al-asnam wal-awsan ìmọ̀ ọdọ́sìn fòṣà ìmọ̀ọ́sìn igi ìmọ̀ọ́sìn òkúta ìmọ̀ọ́sìn kàmí lẹ́yìn ọlọ́run léyìí táwọn kan máa ń pè ní ìṣẹ̀ṣe ilé ìlànà ti wá Ibrahim aleyhi salatu wa salam ló gbọ́júmọ́ àwọn òbí rẹ̀ lé lórí wọn ló fi wọn béèrè lọ́wọ́ wọn máa dáta abudú àwọn nǹkan wọ̀nyí tẹ̀sìn yìí bóun ni wọ́n ṣe jẹ́ àwọn ṣìgìdì yìí àwọn eré yìí wọn ò gbọ́ wọn ò sì lè sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sìn wọ́n bóò ní alámọ̀rí wọn bóò náà ṣe jẹ́ gan àwa náà mọ̀ wípé ètí àwa náà gbọ́jú bá àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lé lórí nù so alámọ̀rí wa ó fẹ́ jọ alámọ̀rí anábìwọ̀ Ibrahim aleyhi salatu wa salam ẹ máa rí i nílẹ̀ yorùbá ẹ kí ó gbójúmọ́ bàbá rẹ̀ níbi ìmọ̀ bọ irin irin àwọn eléyìí làwọn ológun nínú wọn làwọn ọlọ́dẹ ìgbẹ́ni bá ti ń ṣọdẹ nílẹ̀ yorùbá gbàgbọ́ ń bẹ lórí rẹ̀ pé yóò mọ ọbọ ògún torí ìbọn tí ń yìn àdá tó ń lò ògún ló ní. bẹ́ẹ̀ náà ni àmọ́ ara wọn lómi tí wọ́n mọ bọ Ṣàngó olùkóso ọkọ ya àwọn ẹlòmíì wọ́n mọ bọ odò omi àwọn iye mọ́já àwọn eléyìí náà lọ lọ́kàn òjọ̀kan nílẹ̀ Yorùbá a máa rí àwọn tó dá sí pé tọ̀ ntí àwọn ń bọ ohun náà ní èṣù èṣù ọ̀dàrà òun ni wọ́n ń bọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ alábìwá Ibrahim aleyhi salatu wa salam wọ́n ń bi àwọn bàbá rẹ̀ àwọn aṣíwájú rẹ̀ àwọn tó ń bá lẹ̀ tí wọ́n ti atọ́nà rẹ̀ wáyé máa ta àbòdù rí àwọn ilé tẹ́ ń sìn bóò ni wọ́n ṣe jẹ́ gẹ́gẹ́ bó ṣe wáyé nínú àyà mi onímọ̀ hádìí àtàmàfẹ́ àwọn èrè wọ̀nyí bóò ni wọ́n ṣe jẹ́ alẹ́ tí à ń tún lára kẹfòrò tẹ́ ẹ máa ń wọ gbalẹ̀ pẹ̀lú wọn tẹ́ ẹ máa ń kóra dúró níbi àwọn òṣà bóò ni wọ́n ṣe jẹ́ ìbéèrè tó béèrè ni wọ́n sì ní ìbéèrè nìyí wọ́n kó fàjà àlàyé lóní béèrè fẹ́ mọ̀ torí ẹ̀ lórí ẹ pé tí a bá ra àwọn èèyàn lórí nǹkan kan nìyí àkọ́kọ́ ni ká kọ́kọ́ kọ̀ǹdẹ́mù wọn kọ́ àábẹ̀rẹ̀ ṣe jẹ́ ó ṣeé ṣe kálàyé wọn kó jókòó ó sì ṣeé ṣe kó má jókòó nínú tá a bá mọ̀ pé olúwa wa ọlọ́wọ́n bá wa nìyí kò tí ì fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ lé lórí fún wa lórí ẹ̀ abẹ́wà gan nìyí kò tí ì wa tó àábẹ̀rẹ̀ ni bó ló ṣe jẹ́ ní fílímọ̀ gbádànù nígbà míì èyí tó jòdòdò látara àìmọ̀ bẹ́ẹ̀ sì náà ló máa fẹ́ni lẹ̀ nígbà míì èyí tó jẹ́ irọ́ látara àìmọ̀ ṣùgbọ́n máa ń béèrè ni ìbéèrè ò sì fàjẹ́ bó lè lè jẹjẹ báà ni eré ìbéèrè yìí bó lè jẹ náà ni ṣìgìdì irúnmọlẹ̀ yìí àbí yemọjá yìí bó lè ṣe jẹ́ àwọn náà sọ̀rọ̀ òun sọ̀rọ̀ bó ti ẹ̀já sí àkàkẹ́ lómi ni wọn kó sọ̀rọ̀ nìyí wọn ni ah, ọmọ àlè ní ìbú bẹ̀rẹ̀ náà nù wọn bẹ̀rẹ̀ sí ní gbógun tì yẹn. sọ̀nàbí wa Ibrahim aleyhi salatu wa salam wọn bí àwọn bàbá rẹ̀ pípé bóò làwọn ère yìí bóò ni wọ́n ṣe jẹ́ okun yé mi pípẹ́ ń sìn wọ́n àwọn tẹ́sìn yìí tẹ́ ń gbé bùkátà yín tọ̀ lọ tẹ́ ń forí balẹ̀ fún tẹ́ ń forúkọ wọn tẹ́ ìgbé wọn tóbi tí wọ́n sì tóbi lórí gbáàyà yín lórí ọkàn yín lórí ẹ̀mí yín bó ni wọ́n sì jẹ́. Ọlú láàbùdù àsìnáàmá fanabọ́lú láyàrá fífi. Wọ́n ní wọn Ibrahim sórí tó ń béèrè yìí, àwọn eré wọn yìí àwa ń sìn wọn ni, à ń sìn wọn. Àwọn òòṣà yìí à ń sìn wọn ẹ nígbà míì wọn a máa lọ gbólóhùn à ń bọ wọn bíbọ torí gbólóhùn ìsìn yorùbá èyí lò yorùbá mọ tí wọn ń pè ní ìsìn bíbọ ni torí ẹ̀ tẹ́ bá sọ pé àwọn oníṣí oníṣẹ̀ṣe wọ́n sin ṣìgìdì wọ́n ní ara àwọn èèyàn sì wọ́n wọ́n láwọn bọ wọ́n náà ni àti bíbọ àti sísìn bákan náà ni kò sí yàtọ̀ kódà mi nígbà míì wọ́n á máa ní àwọn òsìn wọn àwọn kan fẹ́ àwọn ń tipasẹ̀ wọn súnmọ́ lọ́wọ́ ọba ni ìgbà míì wọ́n á lo zulfa kán máa lo ìbáàdà kankan náà ní gbogbo ẹ̀ jẹ́ máa mùsùlùmí àti gbólóńgbò lo ìsìn àbó lo ìbọ kankan náà ni kódà kó má lo kankan nínú gbogbo ẹ̀ lókùgbà tó yẹ pé tó bá ti ń ṣe nìyí ó ti túmọ̀ tí wọ́n pè ní ìsìn ó ti kú sí ẹ̀ náà nìyẹn torí pé lẹ́yìn sátẹ̀ ẹ̀bùrọ̀ bẹ̀lẹ̀ asma ìnàmọ̀ ẹ̀bùrọ̀ bẹ̀lẹ̀ àkíkọ̀ àwọn bẹ̀lẹ̀ àkọ́ ìk orúkọ táǹtì kankan ní kókó kí ni nǹkan jẹ́ lórí ọkàn wa bóò la ṣe ń bá lò òun ní pàtàkì ìyẹn máa pe ike yọ a máa pè ní ke a máa kó ṣúgà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ike ṣúgà a máa kó yọ̀ sí àwa ni bá ń gbé ke ṣúgà iyọ̀ ní sì ń bẹ́ bẹ́ẹ̀ bá ń gbé bá ń gbé ke yọ̀ ṣúgà ní sì ń bẹ́ bẹ́ẹ̀ ẹ pé eléyìí ni wọ́pọ̀ dáadáa so ǹjẹ́ nǹkan kó sínú gangan òun ni kókó. kì í ṣe orúkọ tá a bá fún un tá a bá pè é. wọ́n ní nàbọ́dọ̀ wọ́n ní wọ Ibrahim sọ́rọ́ àwọn òòṣà yìí àwọn sìgìdì yìí àwọn ère yìí nàbọ́dọ̀ hùm ìtumọ̀ àwọn nàbọ́dọ̀ ha ìtumọ̀ rẹ̀ ni pé à ń jọ́sìn fún wọn à ń wọn à ń jọ́sìn a sì máa ń kóra dúró lọ́dọ̀ wọn eléyìí ni wọ́n máa ń pè ní ìmọ̀ bẹ ní ìyẹ̀wù pẹ̀lú àwọn irúnmọlẹ̀ àmọ́ àwọn òòṣà wọn náà wà nígbàlẹ̀ ó ń bẹ́ẹ̀ omi lè lọ́sẹ̀ kan omi lè lóṣù kan omi lè lòdìdí ọjọ́ kan jẹ̀mọ́ so orúkọ táwọn náà máa ń pè é káàfù náà ni torí ẹ lára ètí káàfù tí kò bójúmu nìyẹn tọ́lọ́wọ́n wo ìyọnu sí a máa ń bẹ ní ìpamọ́ nínú kan nílé olúwa nínú mọ́síláṣí lẹ́ni tó ń ka alukóhánì lẹ́ni tó ń ṣàdúrà lẹ́ni tó ń bẹ lọ́run lẹ́ni tó ń yí lọ́run eléyìí ni àlè ètí káàfù ló mẹ́sọ̀rọ̀ àmọ́ kí yẹn máa bẹ lọ́dọ̀ ṣìgìdì Kama máa bẹ lọ́dọ̀ ìrè ká máa bẹ ní láàrin nugbó kí ló dé ká ní ibi ìgbà ilẹ̀ nìkan wọlé sí àwọn náà wá afẹ́ orin lọ́dọ̀ rẹ̀ làwọn náà fi ń kóra dúró ń bẹ̀ eléyìí ìṣesí àwọn oníṣẹ̀ṣe ni tipẹ́tipẹ́ eléyìí kì ṣe ìlànà àtọ́rọ̀ ọ̀run ìgbà tí wọ́n sọ eléyìí tán wọ́n sọ nǹkan méjì tí wọ́n ṣe fún wọn pẹ̀lú pé méjèèjì ọ̀hún náà ìkan náà ló padà kú sí nàbùdù àfúnáàmà àwọn òṣèré yìí à ń sìn wọn fànàbọ́ọ̀lù rà á kìfì a sì ń kóra dúró lọ́dọ̀ wọn láti rí nǹkan tá a fẹ́ méjèèjì náà ìjọsìn náà ni ìbọ náà ni anábíwá Ibrahim alayhi salatu wa salam wọ́n bí wọ́n ní béèrè torí pé anábíwá Ibrahim alayhi salatu wa salam. àtọ̀tí pé ọlọ́run bá fún un ní wáàyí ọlọ́run tún fún un ní rúṣdù ká máa rọ gbé kalẹ̀ nígbà tó yẹ ká gbé kalẹ̀ èyí tí yóò sọ tí yóò bọ̀ sósùwọ̀n ká máa làákà yìí lò kí làákà yìí ẹ̀rí kó mú kó mú bélébélé ọlọ́run bá fún anábẹ́wà Ibrahim aleyhi salatu wa salam èrí anábẹ́wà Ibrahim sọ pé ah ọlọ́run ní kò kí ì sọ léyìn ó fẹ́ fi ibi tí ó yé wọn fi fà wọ́n lọ sí ibi tí ò yé wọn. ọwọ́ abéèrè lọ́wọ́ wọn lẹ́yìn eléyìí. قال هل يسمعونكم إذ تدعون ìbí àkọ́kọ́ nù lẹ́yìn tí wọ́n ti fún létí àwọn òòṣà yìí hal yasma'unakum tí gbogbo àtẹ́ bá ń pè wọ́n tí wọ́n á máa gbọ́ yín ẹ̀ ń kí wọ́n ní ẹ̀ ń pọ̀fọ̀ pẹ̀lú wọn ni ẹ̀ ń béèrè kan lọ́dọ̀ wọn ni títẹ́ ẹ bá ń pè wọ́n tí wọ́n máa gbọ́ nígbà tẹ́ ẹ bá yín wọ́n tí wọ́n máa pè yín àwọn nígbà tẹ́ ẹ bá gbé bùkátà yín lọ sọ́dọ̀ wọn tí wọ́n mọ̀ pé ẹnìkan bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ èrè ìbejì tó gbọ́ èrè ìmọ̀lẹ̀ tó gbọ́ èrè ìṣàngó tó gbọ́ gbogbo tí wọ́n sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkúta èṣù ọ̀dàrà sanjísan tí wọ́n gbọ́ ìbéèrè ni ìbéèrè sì fàjà àbí tó bá dá sí pé wọn ò gbọ́ nígbà tẹ́ ẹ bá ń pè wọ́n àbí wọ́n gbọ́ nígbà tẹ́ ẹ bá ń pè wọ́n ókè àwọn èèyàn fàrúnà kó mu àwọn èèyàn gbogbo àwọn èrè yìí tí wọ́n á máa ṣe yín láǹfààní wọn a máa ṣe yín lóore àbí ó ní ìnira kan tán máa fi ń kàn yín ṣe ẹ́ tán máa ṣe yín lóore àbó ní ìnira kan tí wọ́n fi ń kàn yín torí pé níta bá ń yóò ní kápá láti lè ṣe wá lóore bó ṣe ní kápá láti lè dáàbò wá kúrò níbi aburú méjèèjì náà nù ètò ń béèrè lọ́wọ́ wọn náà nù. قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون wọ́n ní wọ Ibrahim ó gbọ́ wajadina abaana bàbá wa bàbá ńlá bàbá wa níta gbójúmọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa sọ́sì sọ fún wa nínú ìtàn òun náà ni pé bá a ṣe ń bá wọn kan yìí lò bẹ́ẹ̀ la ṣe bá wọn lò bá a ṣe ń ṣe pẹ̀lú wọn bẹ́ẹ̀ làwọn tá a mọ̀ wọ́n mọ̀ náà nù àwọn náà máa sùn wọ́n wọ́n á máa bọ wọ́n wọ́n á sì máa kúra dúró níbi àwọn òòṣà yìí. ẹ̀wọ̀n náà nàbí Ibrahim béèrè wọn tán fún un lẹ́sìn. ó dẹ̀ dẹ́ pé òdodo ń bẹ nínú èsì tí wọ́n fún un òdodo yẹn ni òfẹ́ ìsímọ́lé mi lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe mi wọ́n fi máa ń dàbí rọ́ọ̀fù nígbà mí nù ìbéèrè lẹ́tì sí wọn ó dá rọ́ọ̀fù ni arábíwá Ibrahim aleyhi salatu wa salam ó ní tí wọn a máa gbọ́ tẹ́ ẹ bá ń pè wọ́n tẹ́ yín wọ́n tí wọn a máa ṣoore fún yín tí wọn a máa fara nìyí àbí wọn a máa dáàbò yín kúrò níbi ìnira àwọn náà mọ̀ fáwọn eré yóò lè ṣe àwọn nǹkan wọ̀nyẹn wọn ò ṣe gbére ìbálẹ̀ jẹ́ ni èrè òní jóná bẹ́ẹ̀ ni bí sìgìdì bá ni àgbàrá òjò rí wọlọ, lọ tọ́lẹ̀ fún yín lásán wò àkọ́kọ́ wó tọ́nu rẹ̀ ní wọn ò fèsì lórí eléyìí nínú àyà yìí nínú sóra yìí wá ní. قال alágbèbá Ibrahim wa ni ẹ wá gbọ́ kí n sọ fún yín ihun tí ẹ̀yin tẹ̀sí tẹ́lẹ̀ báwọn bàbá yín lórí rẹ̀ yìí ń sọ fún yín bó ṣe jẹ́ pàápàá wọn ẹ mọ̀ antum wa bá ukumul aqdamun àtẹ̀yìn àtàwọn babalababababababa yín tẹ̀ ń bẹ lórí rẹ̀ pàápàá ń tẹ̀sí ń jẹ́ kẹ́ ẹ mọ̀. فإنهم عدو لي إلا رب العالمين نبي إبراهيم عليه الصلاة والسلام ó ní àwọn tẹ́ǹsì ẹ̀yin tẹ́ǹbẹ̀láyà àti gbogbo àwọn tí wọ́n ti lọ àá ọ̀tá ni wọ́n jẹ́ sí èmi ọ̀tá ìdí mi sùn òun náà ni Rabbal Alamin òun náà ni olúwa wa ọba tó dá gbogbo àgbáńlá ayé tó dé èèyàn tó dé ẹranko tó dá ti mí àti tí ò mí tó dé ẹranko tó dé ewé tó dá gbogbo nǹkan pátá tó sì ń ṣàbójútó wọn. òun náà allah subhanahu wa ta'ala. kó lọ́ bá rújú fún wọn alábìbọn ẹ̀mí tó wá sọ fún wọn nínú àwọn ìròyìn ọlọ́run الذي خلقني فهو yahdin olúwa wa tèmi sì yìí òun ló dá mi khalaqani òun ló dá mi fahuwa yahdin òun ni ò ní jẹ́ ìrìn ìgbẹ́ ní òní jẹ́ sọnù òun ló ń fi ní mánà ìmọ̀mọ́ tó tọ́ àti tí ò tọ́ wal ladhi huwa yut'imuni wa yasqin olúwa wa yìí òun ni máa ń pèsè fún mi ní tí ń jẹ ní jíjẹ àti tí ń mu ní mímu òun ló ń pèsè rẹ̀ ẹ̀wù tó ń dá láàka ìwọ́n padà àwọn tó tún bá sọ̀rọ̀ náà ọlọ́run ló dá wọn lẹ́yìn náà kò kàn fọ̀nà mọ́ wọn ni ọlọ́run ló ń pèsè fún wọn ní tí wọ́n ń jẹ tí wọ́n mu ọlọ́run náà ni àmọ́ òun kọ́kọ́ fi tirẹ̀ nílẹ̀ fún wọn ná èyí tó bá ní làákàyè nínú wọn nù áá ah, ah, ọmọ yìí ọ̀rọ̀ ní ti sọ o á wàá fi òdodo fi wọn òdodo làá fi máa ń fòdodo nílẹ̀ tó bá ti sùn sí ni padà ọlọ́run ló ṣe báyìí fún yín wọ́n lè yarí máa lọ́wọ́ onítọ̀ ọlọ́run tẹ́mi ń sìn rọ̀bàlẹ̀ alamin ọba gbogbo àgbáńlá yìí tó dá gbogbo tó ń bẹ pátá kí ni sáà mójútó wọn òun náà ló dé mi náà o olóṣèlú fọ́nà ń mọ̀ mí òun náà ló ń fún ló ń pèsè tí ń jẹ ń pèsè tí ń mu fún mi. wọ́n ìgbà máa tó fáwọn èèyàn sí gbogbo tí àárẹ̀ bá dé bá mi onímọ̀wò mi sàn àárẹ̀ ara àbẹ́ àárẹ̀ orí ọkàn òun náà ni olúwa náà ni máa ń ṣe onímọ̀ ń ṣe ìwòsàn fún mi. wọ́n lẹ́bi yomi tún ní tó mọ̀ yóò olúwa wa yìí tó dá mi sáyé òun náà ni ó gbẹ̀mí mi básìkò bá tó nígbà bá wa kú tán sọmọlù kìlín òun náà ló wà gbé mi dìde ní ọjọ́ kìyàmọ̀ ní ọjọ́ ìṣirò òun náà ni. والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين olúwa wa yìí òun náà ni mo tàn máa lọ́dọ̀ rẹ̀ mo kàn lọ́dọ̀ rẹ̀ kó ṣe àmójútó fún mi lórí àwọn kùdìẹ̀kudìẹ mi ní ọjọ́ ẹ̀san lẹ́yìn tó bá gbé mi dìde tán kó foríjì mi kó dáríjì mi kó kẹ́ mi. هب لي حكما وألحقني بالصالحين عن إبراهيم عليه الصلاة والسلام ó tún wá ń bẹ ọlọ́run ọba níwájú wọn ìwọ olúwa mi àbúlé ṣókùmá àwòṣókùmá fún mi ní ọgbọ́n òye fún mi ní ìmọ̀nà ìtọ́sọ́nà wà alhẹ́kì ní ibẹ̀ sọ́ọ̀lìhìn kàmí kún àwọn ẹni rẹ àwọn èèyàn dáadáa àwọn ẹni rẹ kàmí kún wọn jẹ̀mọ́. واجعل لي لسان صدق في الآخرين Olúwa mi fún mi ní ahọ́n òdodo ahọ́n òdodo tí mo sọ pẹ̀lú àwọn ènìyàn tí n fi ní ṣàbòsí pẹ̀lú ẹnìkankan ẹ tó súnmọ́ ni ẹ tó jìnnà ni mọ̀lẹ́bí ni òbí ni òdodo mi gbọ́ kó mọ tẹnu mi jáde waj'alni min warasati jannati na'im wúlúwa mi kò kàmí kún nínú àwọn tí àwọn tí ó jogun àlùjànnà jama lára tánàgbà ibrahim aleyhi wasalam tó ń sọ fáwọn òbí rẹ̀ lélẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ làákàyè ni gbogbo tó wí pátá nìyí kò sẹ́nìkan tí ó fi ròyìn sìgìdì sìgìdì ká èrè kọ́ ló dá ọ ẹ abalọ bàbá wa yìí àwọn bàbá làwọn ti bà àwọn náà balọ́wọ́ bàbá àwọn ilé náà gbọ́n ti rí i ń bẹ nínú sí pé bá a ṣe kéré mọ yìí àánà mọ̀ pínlẹ̀ rẹ̀ àmọ́ bí wọn lọ tí wọ́n ti tí gbẹ tó bá lọ Eh, bookshop yẹn ọdún lánàá wọ́n máa ń ta àwọn ìsìnkìdé níjọ́ wọ́n máa ń ta ní ẹjọ́ so àti tí wọ́n ń tà àti tí ó jẹ́ ìpọ́tẹ́ẹ̀dì tí wọ́n mú alákòókèrè àti tí wọ́n gbọ́dọ̀ fúnra rẹ lọ sínú gbọ́dọ̀ lọ dé tó yọ gbáyà tó yẹ yìí tó yorí tó yọ gbogbo ẹ̀ jẹ̀mọ́ ògbélé yìí ń tọ́ka yìí pé àwọn nǹkan òun kọ́ ni wọ́n dá ara wọn. àwọn kọ́ ni wọ́n dára wọn àwọn tí wọ́n sìn wọn náà ló gbé wọn kalẹ̀ náà mú wọn bẹ lẹ́yìn ìgbà tí wọn ò sí mọ́ lẹ́yìn ìgbà tí wọn ò tí ì máa bẹ àwọn náà mú wọn bẹ. bóyá rí nu dọ́là ti lè yí báwọn yóò ti máa sọ ìṣàníyàn dọ́là bẹ́ẹ̀ nìkan bá kú ní sin òun náà ti di orúmọlẹ̀ náà nù wọ́n fi kú wọn ní òòṣà wọn ní ẹni tí orí ṣàdá náà ń pè lóòṣà. ṣùgbọ́n tó mọ̀ sí pé àwọn èèyàn kan náà ló ń gbé àwọn nǹkan yẹn kalẹ̀ so ohun tí ò gbé rẹ̀ kalẹ̀ tẹ́pẹ́ àwọn èèyàn kan ló ń gbé kalẹ̀ kò sí orí kankan tí ó sì fáwọn tó gbé kalẹ̀ ní jíjẹ ní mímu ṣé èrè ló ń pèsè ni ṣègìdì ló ń pọn ní tó mu ní tó ń jẹ àwọn kọ́ tó wẹ́ pé òun gan bá máa jẹun ní ebi ò pa ni tó wẹ́ bí òṣà máa jẹun ṣègìdì máa jẹun ebi ò pa á àmọ́ kì í jẹ kì í mu kì í jẹ kì í mu ohun tí ẹ máa kankan. nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tòfin tá a bá ti jẹun tán àwọn ká tó jẹun ká gbára lọ́lọ́run ọba adẹ́dà tó dá gbogbo nǹkan tó sì pé onìkan náà ní ìjọsìn tọ́ sí ká gbára lé a ní bismillah pẹ̀lú gbogbo orúkọ tí ọlọ́wọ́n bọ́ Allah ọba tíjọ ìtọ́sílódì ló ti ń jẹ́ àfẹ́fẹ́ jẹun nígbà bá jẹun tán a sọ alihamudulilah a fi ẹyin fún a fi ògo fún ọba tó dá gbogbo nǹkan lẹ́yìn náà kódà tí a máa wí alihamudulilah lẹ́bí àtàhámẹ́ni wà á kọ́ni gbogbo ọpẹ́ kó máa jẹ́ ti olúwa ọba tó fún mi ní tí mo jẹ́ yìí òun náà ló fún mi léyìí tí mo mú yìí mú mùsùlùmí dáadáa a máa sọ eléyìí kódà bí yẹn bá mọ̀ ọ́ ní lárúbáwá o lè sọ yorùbá ọlọ́run mo dúpẹ́ o èyí tí mo jẹ ìwọ ló fún mi o èyí tí mo mú yìí ìwọ ló fún mi o nígbà míì ìyẹn a máa lóúnjẹ kó mọ́ lè jẹ ìyẹn a máa lómi kó mọ́ lè mú ìgbà míì sì nìyí àlàáfíà máa bẹ láti jẹ láti mu tá ní rí tá jẹ tá mú kódà nígbà míì ó lè mọ́ wọn náà máa fi méjèèjì kẹwọn nìyí tó jẹ tó mú pẹ̀lú àlàáfíà a máa fẹ́ pẹ́ fọlọ́run ọba lè. ọlọ́run ọba náà òun ló pa oníkálukú wa òun ló dá wa sáyé nígbà tí oníkálukú bá tó òun náà ni ó mú wa lọ. eléyìí láti máa mọ̀ pé òòṣà kankan kọ́ ṣìgìdì kankan kọ́ ọba tí kì í kú tí kì í kí ni ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin òun náà ni Allah ṣègidìwó bàbá ti da petrol sí tẹ finá sí jẹmọ yóò jóná náà nù yóò jóná abẹ mú abẹ yọ gbóngbó sí ẹ yàdá sí bẹẹ bá ṣá yóò rún wẹlẹwẹlẹ àìmọye àìmọye irú ẹ so ohun tí ò lẹ́mìí láàmú ni kó mọ ṣọ́ àwa tá a lẹ́mìí ohun tí ò lè sọ̀rọ̀ láàmú ni kó mọ ṣọ́ àwa tá a ń sọ̀rọ̀ ní tí kìí jẹ tí kìí mu láti kó mọ ṣọ́wà tá à ń jẹ tá à ń rí bẹ̀ pé kò sí tó mọ́mọ ènìyàn máa sin òòṣà ọlọ́run ju àìmọ̀kànmọ̀kàn lọ àìmọ̀kàn ni kò sí nǹkan míì. sọ̀rọ̀ bí wa Ibrahim aleyhi salatu wa salam ní tí wọ́n ń tẹ̀síwájú oníwàfíìlì àbí oníwòlúwa mi bàbá mi tí wọ́n sọ́ṣà tí wọ́n sin nǹkan mi lẹ́yìn olúwa mi dákun bá ń darí jù wọn. innahu kana mina ddallin bàbá mi bẹ nínú àwọn ẹni àánú àwọn tí wọ́n sọnù nígbà ní anábíwá ibrahim aleyhi salatu kò tí ì mà wípé ayé tọrọ fún òkú ẹni tó kú tí èso orí ìsìláàmù ló gbà kú mùsùlùmí nìkan là á máa tọrọ là á máa tọrọ àdúrà fún lẹ́yìn ikú rẹ̀ pé olúwa bàbá wa màmá wa tí wọ́n ti lọ tán jẹ́ mùsùlùmí bá wa kẹ́ wọn bá wa dáríjì wọn bá wa ṣekú ní ìsinmi fún wọn àbẹ́ni tó kú tí kìí ṣe mùsùlùmí ìran ẹ̀sìn ní ìkóyà kó máa fi lẹ́yìn ikú rẹ̀ àìtọrọ ọ̀fùn àbí òun náà kúkú gbọ́ lọ́wọ́ ọba ní ìgbà gbọ́ àní tọrọ fún láì fi kírun sí wọn láà láì fi wẹ̀ wọ́n bá sì máa wẹ̀ mùsùlùmí àní kírun sí wọn láà láì fi tí wọ́n fi tẹ mùsùlùmí bó ṣe rí nù. àmọ́ gbàtọ́ má rí bẹ́ẹ̀ láyé tí wọn ò tí ì kú bàbá ni màmá ni ọ̀rẹ́ ni ará àdúgbò ni eléré a máa ṣe àdúrà fún wọn a máa ṣe àdúrà fọlọ́n pé fọ́nà mọ́ wọn àmọ́gbà má fi lè kú tí wọ́n kú lórí la ilaha illallah muhammadu rasulullah kò sáájú àkàtà àṣẹ fún wọn ọ̀rọ̀ ọlọ́run àbálẹ́lẹ́ ẹ̀mọ́ tó amánàbí wa ibrahim aleyhi salatu wa salam kì tí mà nígbà wọn sọ fún ọlọ́run wàlá tó kù sí ní ìwúlúwa mi wàlá tukhzini dákun má yẹ̀yẹ́ mi má dojú tì mí yawma yub'athun má yẹ̀yẹ́ mi ní ọjọ́ ọjọ́ ìṣirò ọjọ́ gbèǹbì ọjọ́ alqiyama dákun má yẹ̀yẹ́ mi anabiwa muhammad sallallahu alayhi wa sallam ń sọ nígbà bá dẹjọ́ alqiyama àdúrà tánábíwá Ibrahim tó ṣe yìí ọlọ́run gbà á fún un torí ẹ ọlọ́run ò ní dójú tì í ó sì tọrọ bàbá rẹ̀ kú bàbá ànábì Ibrahim àti ìyá rẹ̀ wọ́n ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹni iná ni wọ́n wọ́n wọ̀nà ọlọ́run bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwọn náà ṣe ṣe mùsùlùmí ẹni iná ni wọ́n wọ́n wọ̀nà tọ́ tó bá di ọjọ́ ní tó bá dẹjọ́ kìámà ọlọ́run ò wá ní dojútà náà bí wa ìgbà ibrahim alayhi salatu wa salam wọn ni na ibrahim ra'a abahu yawm al-qiyama al-ghabaratu wal-qatara ibrahim lórí bàbá rẹ̀ tí olùkú tí ó bò ó tó ní ó máa dà lójú rẹ̀ lẹ́gbọ̀n mi. pé Ibrahim fúnra rẹ náà ọlọ́run ó sọ bàbá rẹ ní nǹkan mi tí nǹkan ni ó jẹ́ nǹkan kórìíra fánàbíwá Ibrahim alayhi òun náà ló ń bàbá rẹ̀ yóò wà mú yóò sínú náà ah, àwọn olúwa mi síwájú eléyìí olúwa mi bàbá mi bíbí tì lé mi àti ní Ibrahim bàbá mi ó wọ̀ náà ọlọ́run ẹni mo ti gbọ́ yóò wá change bàbá rẹ̀ sí àwòrán nǹkan míì nǹkan míì ni Ibrahim ò ní mọ̀ kí bàbá rẹ̀ náà ni fúnra Ibrahim ni ó mú nǹkan ni ó dùnú ná fúnra rẹ̀. يوم لا ينفع مال ولا بنون ọjọ́ ìkìyàmà láyà ń farò máa lò ọ̀rọ̀ kó kó pọ̀ kéèyàn ní kò ṣe ní lóore ó kọ́lé mọ́lé ó ralẹ̀ mọ́lẹ̀ ó lówó rẹpẹtẹ ó kọ́kọ̀jọ kò sí àǹfààní bẹ̀ fún kò sórí bẹ̀ fún ẹlẹ́jà kìíyàmà kí ló fowó ra owó wúlò àárín ara wa láyé lówó ti wúlò lọ́rọ̀ ti wúlò òòdà kìíyàmà lẹ́yìn ikú tọ́lọ́wọ́ gbé wa dìde fún ṣirò jàmá kò sórí mẹ́ kò sáǹfààní mẹ́ kò wúlò àlìkẹ́yàmọ̀ lówó tí ń wúlò fá fún gbogbo èèyàn gbogbo ẹ̀dá ń lówó tí wúlò àlìkẹ́yàmọ̀ ni ẹ̀rí ilé ayé wa tá a wà yìí nígbà míì à ń wúlò nígbà míì a máa ń wúlò kí ni gbogbo gbà náà lówó wúlò lé ayé fún gbogbo ọmọ nìyàn ẹlòmíì ń bẹ owó kọ́ ni tiẹ̀ mọ́ ní tó ń fẹ́ tó wúlò fún kò sí lọ́wọ́ rẹ̀ owó wúlò fún owó amára kú owó amára àrùn àwọn àrùn ẹ àìmọye lomi ọmọ yàrá kan ló lọ láìpẹ́ yìí ọmọdé ni twenty seven million ni wọ́n gádà fún ó sì kù tó ń ti bẹ́ẹ̀ náà kí ni kí ni ìwúlò owó nígbà tá ẹ tíyàn tíyàn tí wọ́n béèrè fifty million tí ẹ fún wọn fifty million síbẹ̀síbẹ̀ lẹ́yìn fifty million fifty million ra ẹ̀mí rẹ̀ ẹ̀dá kò kí wùlí kí ni ìwúlò rẹ̀. pàápàá owó kan wọ́n la fẹ́ àlàáfíà la fẹ́ so ojú a máa towó dáadáa láyé gan tá a wà yá máa towó tí ò ní wúlò àmọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ fún wa léyìí tí ó ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa àmọ́ gbogbo nǹkan kọ́ lówó lè ṣe owó alálùkìyàmà ọlọ́run ni láyà ń fa ìmọ̀ẹ́lùn kò tí ẹ̀ wá wúlò rárá lálùkìyàmà àwọn táwọn fowó ṣe ń bẹ láyé àwọn tó wò lè ṣe náà bẹ láyé lójú máa ń ti owó òun lálọ́kìyà náà ojú ti pátápátá ni kò wúlò láti bí síbẹ̀ o. wàlá bẹ̀nú bẹ́ẹ̀ náà ni ọmọ ọmọ òwúlò fún ni lálọ́kìyà náà ọmọ mi gba mi ọmọ mi là mí ọmọ mi ṣàánú mi kò sáfàní mẹ́ kò sórí mẹ́ ayé lọ́mọ mọ ìwúlò ọmọ ayé ni kápò kápò k'a bímọ ká pe ọmọ ránṣẹ́ ká rọmọ jogún wa ká rọmọ fi sáyé lọ ká rọmọ mọ́tò dúkìá wa ká rọmọ fi bẹ́ẹ̀ lọ ká fọmọ ṣagbára gbogbo àwọn àǹfààní tí ọmọ máa ń fún ènìyàn pẹ̀lú àlùkìyà náà kò sí ọmọ ò lè ọmọ ò lè bí yẹn bá wíwá ná ọmọ kan lónìí kí yẹn má wọ̀ ọ́ bí yẹn bá ti wà lónìí náà ọmọ kan lónìí kí yẹn má wọ̀ ọ́ rárá. wàlá bá náà ọmọ lè ṣe wá láǹfààní kankan torí ẹ̀ ìwọ tọ́lọ̀ bá jogún ọmọ kan méjì mẹ́ta mẹ́rin ọlọ́run jogún ọmọ fún ọ ẹ̀sìn ọlọ́run kọ́ wọn fi ìmọ̀nà ọlọ́run kó o fi mọ̀ wọ́n tó bá ṣe léyìí eléyìí ló jẹ́ kí wọ́n wúlò fún ní lálùkù yá mọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bí mi ò ti ráyé mọ́ àmọ́ dáadáa táwọn ọmọ wọn tí wọ́n ń gbé ṣe eléyìí ni kò pa ó kọ dáadáa òbí mi kò pa á dà kò yí padà láyé nù ká má sì sọ àǹfààní ẹ̀san ńláńlá tó ti lọ́mọ bá òbí náà lẹ́yìn fún wọn. wa naktubu lahum atharahum ọlọ́ni wọn pa oníkálukú bá fi sáyé oníkálukú náà ni ó mọ gba àtúbọ̀tán wọn torí la fi máa fi ọmọ a máa fi ẹ̀kọ́ ẹ̀sìn ìmọ̀nà ọlọ́run òfin ọlọ́run a máa fi mọ̀nà nígbà tá a bá sí láyé ìdẹ́mọlúwàbí ọmọ ni ó jẹ́ kò ní jẹ́ àwọn ọmọ tó ń dàgbòrò rú àwọn ọmọ tó ń gbìyàn pa àwọn ọmọ tó ń gbìyàn gbogbo àwọn agbéyàn oníjọmọ tó ń pẹ̀lú mí lẹ́kún kún un lè ba lè jẹ ayé kò ní jẹ́ bẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ kankan bímọ lásán ó kì í hó bímọ ó dá lọ kìyà máa kí láǹfààní ọmọ tó bí kí láǹfààní náà tó ọmọ rẹ ó kàwé ọmọ rẹ ó kéwú ọmọ rẹ ó ṣègbà ó ṣàwo kò lè lẹ tó bá dé lọ kìyà náà ìwọ ló lára rẹ wàlẹ́ àtẹ̀síru máa fi rọ̀ tún wí sọ̀rọ̀ òfurọ̀. ẹ̀ṣẹ̀ titi tiẹ̀ ọlọ́run ò ní gbérú àwọn ọmọ rẹ̀ bọ́lọ́run sì ní gbẹ́sẹ̀ tiẹ̀ náà lórí àwọn ọmọ rẹ oníkálukú náà lóru titi tiẹ̀ àmọ́ tá a bá fi àwọn ọmọ yìí ta fẹsẹ̀ wọn lé náà ọ̀nà ọlọ́run àá àǹfààní ń bẹ fún wa látara so mọ́mọ́ lé n bá sí mi àwọn mi àwọn ni wọ́n kàwé àwọn akíkẹ́ àwọn gbá àwọn ọ̀rọ̀ iná sọ lẹ́yìn ibi lálẹ́ ìyá náà. ìlànà tàbá ti yàdá àbí ilẹ̀ àbí wà tàbá màá nà ánìhù máa ń hu wa máa kẹsà. àbúláhàbí nínú tàn ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá ànábì ọ̀tá mùsùlùmí ọ̀tá ẹni ó sì fi hàn ògbé pamọ́ àmọ́ gbógun tànábì lọ́pọ̀lọpọ̀ gbà ní èrò wípé àá irú ọlọ́run bá kẹ́ òun dé yìí tí ó lòun fẹ́ náà lòun ò rí ni dúkìá ló pọ̀ rẹpẹtẹ yìí àbọ̀mọ ló pọ̀ tó báyìí ni àá àbọ̀mọ ló lè fi láǹfààní òun ò mọ pé owó àtọmọ ò jẹ́ kankan láǹkìyàmà iná fi ń sè òkúlù rárá èyí tá a bá fi sin náà lágbàládà rẹ̀ ọlọ́ni máa ọgbà ànihù máa lúhu wá máa kẹsàbẹ̀ ọlọ́ni kò ní kò ní kò lè mú kò lè mú ìdẹ̀kùn wá bá ìdẹ̀kùn kò lè mú wá bá kò lè gbé kúrò nínú ìnira kò lè mú kúrò nínú nínú fòrú ẹ̀mí máa lùhù ọmọ kásá dúkìá rẹ̀ àti gbogbo tó bá ní lọ́rọ̀ ọlọ́ni kò sí kan tó tí ó gbà á lẹ̀ tí ó rọ̀ lọ́rọ̀ tí ó fún nífọ̀kànbalẹ̀ ọlọ́run kò sí. ẹ̀mọ́ bí ó ṣe rí nù fóníkálùkù àfi ká pòfin ọlọ́run ọba mọ́ àfi ká ti àwọn ọmọ wa ẹ ká darí wọn síbi tí wọ́n ti kó ìyọ́nú ọlọ́run òun làǹfààní ọmọ kì í ṣe kó kàn kàwé kó di medical doctor ó tán ọmọ rẹ jẹ́ medical doctor ó jẹ́gbẹ́ ó jáwo kò wá mọ ọlọ́run kò sí lọ́run kò pòfin ọlọ́run ọba mọ́ inú rẹ̀ sì dùn pé olú ò ó lọ́mọ ọláyé ò lọ́mọ toró lásìlọ́tàn torí ẹ̀ ó dẹ̀wọ́ wa ẹ̀sìn ọlọ́run òun ni o àyẹ̀fi ọmọ fi ṣe fáàrí ọmọ ògbà nílẹ̀ kò kún ni lọ́wọ́ lálùkìyà náà. يوم لا ينفع مال ولا بنون ayé làwọn méjèèjì yìí ti wúlò wọn ò wúlò lálùkìyàmà illa man ata Allaha bi qalbin salim ọlọ́mi ẹni tí ọkàn rẹ̀ tó mọ́ qalbin salim ọkàn rẹ̀ kì í kú ọkàn rẹ̀ kò sáárẹ̀, òun tàn ní ó là níbi ìyọlọ adájọ́ pé àwọn ọkàn ọkàn ọmọ nìyẹn orí ìrànà ni wọn báwọn ọmọ ènìyàn ṣe wà lórí ìrànà ẹmọ̀rẹ́ lè mí orí ara ẹni tí ń jí orí ara ẹni tí ń sùn orí ara ẹni ń bẹ ẹmọ̀rẹ́ lè mí àlàáfíà pèsè ìlà. orí àlàáfíà rẹ bí ń bí orí ẹ̀ ní fi ń sùn ọlọ́run mọ́ṣá lẹ́kún ara sí oníkálukú wọ̀ kó má fara ni wá ẹlòmíín sì nìyí dákúdájí ni bó gbádùn lẹ́ni yóò sáré lọ́la bó sáré lẹ́ni yóò gbádùn lọ́la bọ́kàn mi ènìyàn ṣe ń dààmú rani pín ọkàn ọmọ ènìyàn sọ́nà mẹ́ta ọkàn kan bẹ jẹ̀mọ́ wọ́n kú alqafiya alqulub alqafiya àlẹ́mẹ́lẹ́ta wọ́n ti kú oní gbogbo ọkàn tí o bá ti mọ̀ la ilaha illallah tí o bá ti mọ̀ pé olúwa wa tó dá gbogbo nǹkan òun nìkan náà nìyẹn ti tọ́ sí lódodo ọkàn ní ti kú ọlọ́kàn ní èkú ọkàn ò sí láyé má ìrírí wa pọ̀ kódà wọn náà bẹ́ẹ̀ pọ̀ jù láyé ọkàn wọn ti kú tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run tó dáhùn mí ò tiẹ̀ ní òsọ́lọ́ àbẹ́yìn tó gbẹ̀kọ́ lọ ń bẹ iṣẹ́ yọ kan ó pọ̀ rẹpẹtẹ gbogbo eléyìí àwọn ẹni tọ́kàn wọn ti kú nù tí wọn ẹ wọn ò sí láyé ọkàn wọn ò sí láyé mọ́ oṣù kú àwọn náà ń bẹ láyé ọkàn wọn ò sí láyé ẹlẹ́kẹ̀ẹ́ ó lọ sọ́dọ̀ pẹ́tọ̀ wọ́n gbà yìí pé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n sì ń jọ́sìn fọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ àwọn lẹ́yìn òun là á máa sọ pé ọkàn wọn ó lálàáfíà ọkàn wọn mọ́ èyí tó lọ́wọ́ bá ń sọ ní illa man ata Allaha bi qalbin salim ọkàn tó mọ́ òun náà ni wọ́n ní ọkàn wọn lálàáfíà àárẹ̀ òmu ìnira òmu ìrora òmu ìfòyà òmu torí pé wọ́n sin ọlọ́run ọba wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀rẹ́ lẹ́kẹta òun náà ni alqalbu almarid ọkàn tí àárẹ̀ mú àárẹ̀ ṣe mùsùlùmí náà ni àmọ́ ìsìláàmù rẹ̀ kò dúró tì í bí bá kínú mi nínú márùn-ún yóò kì méjì àárẹ̀ sọkàn rẹ̀ ẹni tó ń gbowó èlé ó ti pèrè mùsùlùmí mùsùlùmí náà ní ọ ó ń ṣe ìdìnnà ó pèrè mùsùlùmí mùsùlùmí náà ní ọ ó ń pààyàn ó ń jẹ̀tọ́ ẹlẹ́tọ́ ọkàn rẹ̀ ń sàárẹ̀ àwọn eléyìí lè ọkàn wọn ò lálàáfíà àmọ́ kéèkú sọ̀rọ̀ mẹ́ta tí Islam pín ọkàn ọmọnìyàn sí òun náà nìyẹn torí ìdí eléyìí ó dọwọ́ wa kó ní kálukú wa ká dúró tòfin ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ká sì máa lékún lórí ìmọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká sì máa fọ ọkàn wa mọ́ àbí Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún wa ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم

pàtàkì yìí tí ó fẹ́ sí ọmọ èèyàn kan bá ti bèèrè áfọ̀lá ní ṣùgbọ́n pé ìdílé mẹ́wàá lọ́jọ́ ọ̀tá bá ti na ìbéèrè wáyé pé hadith sọ pé àwọn gbọ́ pàdé sọ pé ọmọ tó bá há Kùránì yóò la èèyàn mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ nínú ìdílé bàbá àti ìdílé ìyá hadith sọ kìí ṣe ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mo máa ha alukur'ani kò lẹ́nìkan kára rẹ̀ ló bẹ́ẹ̀ bí la kéèyàn jókòó àwọn méjì ẹ̀ máa ń tún síbi wàlímà fún wọn tó bá ṣe wàlímà ogójì èèyàn nínú fámìlì ìdílé ya ogójì èèyàn nínú táwọn tọ́jú àwọn amúgbó àwọn oníṣẹ̀ṣe nínú ìdílé wọn náà ni ó fi kùránì là ìyẹn nìyí kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam Ah, àti àdéhùn wípé ẹni bá ní ọmọ mẹ́ta tó rí wọn méjì ànábì sọ gbóló méjì náà nínú ìgbàwá mi tó rí wọn dáadáa tó fẹ̀sìn rí wọn tó wá fi wọn lọ́kọ nígbà tó rẹ kí wọn lọ́kọ pé ẹni ìmì kò tí ó kàn nínú ìyọ ọlọ ilẹ̀ tẹ̀sílẹ̀tẹ̀ lọ́kọ̀sọ̀m àdéhùn yẹn lálàáfíà tí a bá gbálà yìí tá a ṣe àwọn ọ̀rọ̀ yẹn nìyí ó tún kó sínú ọlábí ń sọ fún wa pé àfi ọmọ tá a fẹsìn rè tá a fòfin ọlọ́run ìlànà ọlọ́run tá a fi mọ̀ ṣòlẹ́ yìí ni ló lè fún wa láǹfààní ìjára àdúgbò yẹn bímọ lásán kò só níbẹ̀ lálẹ́ kẹ̀yà mi àgbàdàbà tó fi ẹ̀sìn tá a fi rè wọ́n ṣò làbẹ́ ń sọ fún wa pé ẹni bá fi ẹ̀sìn rè ọmọ ló ní àtúbọ̀tán ẹ̀sìn lọ́mọ́ fi ni yóò fi ráǹfààní lórí ọmọ láǹkìyà náà tí o bàtí wá fẹ́ sí mẹ́ńkọ́ tí wá láǹfààní kò sáǹfààní yẹn kódà kì í ṣe kì í ṣe ọmọ nìkan kì í ṣe ọmọ nìkan gbogbo tá a bá ti fi ẹ̀sìn ọlọ́wọ́n bá mọ̀ tá a fi rè tá a fi bá lò yóò wúlò fún wọn láǹkìyà náà. AI, okay na ìbéèrè wáyé pé tó dáa kíyàn ṣe ai kíyàn wá lo picture àwòrán tẹ́nìkan ti yà káwá gbé sí fídíò kò mú kò dá kò lọ ṣùgbọ́n dá sí pé ọ̀nà wà láti gbé sí fídíò láì mọ́ lọ tó lè picture yóò mú yẹn ni pé àkọ́kọ́ kó sínú mahadum nítorí sì ṣe léèwọ̀ kó tó di pé àwa gbé fídíò jáde eléyìí ọ̀nà àmọ́ tó wáyé pàdé kó sínú kẹ́sìn ṣe léèwọ̀ ok kákan gbé fídíò jáde pẹ̀lú àwọn ìlànà kan ìgbésẹ̀ kan eléyìí ni kò sábúrú ló wá kú kí ni nǹkan tí fídíò yẹn kó sínú tó wáyé pàdé fídíò yẹn kó sínú nǹkan tó dáa ni tó dáa là ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tó kún sínú tí ò dáa ni kò dáa náà èèwọ̀ náà lòun náà máa jẹ́ náà. bẹ́ẹ̀ ni ẹ kò sábúrú mẹ́ kò sábúrú mẹ́ ìyẹn ni pé tíyẹn lè mú tíyẹn kan gbé àwòrán àwòrán nǹkan lẹ́nu jáde ká sì gbé ẹ̀rí níbi kan lè nǹkan tó lẹ́nu yálà òun bá wa sọ̀rọ̀ ni yálà ó àárán iṣẹ́ ni àbí à ń lò fún àǹfààní kan ni àbọ̀rẹ́ fi kọ́ra alẹ́kọ̀ọ́ ni eléyìí ni kò sábúrú mẹ́ bó ṣe wọlé kó mi náà wà á gbé sọ́lá wà lọ́mọ. ìjọba àtàjà fún un ọ̀rọ̀ ìtọ́kùnmá nípa pé kí ẹ bá wọn sùn kí ẹ ti lè fáìsì ọ̀hún kí wọ́n á fi owó ilé nínú ìtọ́kùn tí ó lọ bẹ́ẹ̀. kéèyàn bá wá rajà lọ́wọ́ wa tó wá ní kábàáwọn fi owó kábàáwọn ṣéǹjì receipt dèdè lórí àkọlákọ̀ bóyá rà ní ọ̀rọ̀jà one million tó wá ní kákọ̀ one point five or two million a gbọ́dọ̀ dánwò tá a bá ti dánwò àwọn ọkùnrin nínú ìjàmbá tó ra àwọn ọlọ́wọ́ láti fi jàmbá rí lẹ́yìn ìyẹn làbòsí kò dáa tó bá rajà one million ká fún ní fifty one million tó bá ní akọ two million àwọn èsì ń gbà yìí àìṣe ẹ à ẹ ṣe àìṣe àìṣe o òṣìṣẹ́ tí ó bá wù láti rà gbọ́dà bí oṣù láti rà kó lọ bá àwọn ní jìbìtì ẹgbẹ́ rẹ̀ dáwọ́ ṣẹlẹ̀ tó bá ní ká járí títì fún un à ní járí títì fún un ìjà fún àti ìrànlọ́wọ́ kó lọ fíìdì tó wà ń bẹ́ẹ̀ nìyẹn yóò máa gbé káàkiri bẹ́ẹ̀ ni pé àwa ni ó lè lọ fi ṣàbùrú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nìyí lára tá à ń sọ lẹ́ẹ̀kan náà nìyí ṣẹ́ni gbogbo tíyẹn máa ṣe pátá á fi ẹ̀sìn á fi bàdó òun ni nǹkan orí ìwú gbé fún ọ lálùkì yàmù ordinary plan ṣe business ní ọ̀kan náà lára àmọ́ ṣe business olówó nínú ìsìn òwò tó ń ṣe tó kò fún ọlọ́run mọ́ òwò tó ń ṣe tó jàǹbá ibi tọ́lọ́run ti dóde wà lù tọ́lọ́run ti dóde òun nìyẹn sórí ẹ̀jẹ̀ pé Islam ìmọ̀ méjì ní Islam ló kó papọ̀ sójú kan ìmọ̀ àtayé àti ìmọ̀ àtàlùkìyà náà ọ̀rọ̀ òfin ọlọ́run tó sọ̀kalẹ̀ àti àwọn nǹkan tá à ń rí láwùjọ wa àbí ìbára ẹni lò láàrin ara ẹni àpapọ̀ àmàpapọ̀ yóò di ọ̀kan tó túmọ̀ sí pé kábára wa lò bó bá ṣe wù wá kọ́ rárá ní táàfin bára wa lò òun ni ìmọ̀ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wa láti bára wa lò ṣùgbọ́n ìwé táǹkà tá a bá wò ní tóun fẹ́ fún wa ni ọ̀ràn tá a fi gbára wa lò ní ìròyìn tiwa tí ò kán náà gbogbo ohun tá à ń sọ yẹn nìyí kò sábúrú bẹ̀ nínú ìwé sábúrú bẹ̀ kan yíwè ó lọ wọ́n máa ń yíwè náà ni wọ́n yí kéwù <laughs> wọ́n máa ń yíwè ó yíwè náà ni so àmẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó mọ̀ pọ́ lọ́wọ́ béèrè lọ́wọ́ òun lálùkìyà náà kò ní yíwè kò ní yíwè àní fìwé sábúrú kí ló fà á ìyẹn ní ìmọ̀ ẹ̀sìn tá a ti mú mọ́ tá a ti rò papọ̀ mọ́ so gbogbo tó ń tó ń kó ń kó tó ń kálukú bá ń ṣe ẹni tó ń tajà òun náà ó ro ìmọ̀ ẹ̀sìn yóò ro mọ́jà tó ń tà òfin ẹ̀sìn yóò lọ̀pọ̀ mọ́ ẹni tó ń kọ́ṣẹ́ ẹni tó ń dùn ọ̀gá gbogbo tó ń kálukú wá bá ń ṣe á ro ìmọ̀ ẹ̀sìn á ro papọ̀ mọ́ á da ìmọ̀ ẹ̀sìn ń á dá padà sínú agbára kan náà á múrógun á fi papọ̀ ìdè yọkan lábẹ́ máa lò ó ní. àmọ́ káyọ̀ ẹ̀sìn kúrò pẹ́rẹ́ pé ní tí afẹ́sìn yẹn nìkan láà fi ọpọlọ tuntun wá àbí báwọn yẹn ti gbé kalẹ̀ láà fi ń lò kò sí àmọ́ polo fún ọlọ́run tí mo mọ wọn dẹ́sẹ̀ lọ́dọ̀ lọ. ǹjẹ́ rí abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbẹ̀ fún wọn. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته